jẹ́nẹ́sísì orí kọkàndínlógún àwọn áńgẹ́lì méjì sì wá sí sódómù ní àṣálẹ́ lọ́ọ̀tì sì jókòó lé ẹnu bodè sódómù bí lọ́ọ̀tì sì rí wọn ó dìde láti pàdé wọn ó sì dojúbolẹ̀ ó sì wí pé kíyèsí nísinsìnyí ẹ̀yin olúwa mi èmi bẹ̀ yín ẹ yà sí ilé ọmọ ọ̀dọ̀ yín kí ẹ sì wọ̀ kí ẹ sì wẹ ẹsẹ̀ yín ẹ̀yin ó sì dìde ní kùtùkùtù kí ẹ sì máa bá tiyín lọ wọ́n sì wí pé ń dá o ṣùgbọ́n àwa ò jókòó ní ìgboro lé òru òní. ó sì rọ̀ wọ́n gidigidi wọ́n sì yàtọ̀ wọ́n sì wọnú ilé rẹ̀ ó sì ṣe àsè fún wọn ó sì dín àkàrà aláìwú fún wọn wọ́n sì jẹ ẹ́ ṣùgbọ́n kí wọn kí ó tó dùbúlẹ̀ àwọn ọkùnrin ará ìlú náà àwọn ọkùnrin sódómù wọ́n yí ilé náà ká àti àgbà àti èwe gbogbo ènìyàn láti orí igun mẹ́rẹ̀ẹ̀rin wá wọ́n sì pe lọ́ọ̀tì wọ́n sì bí i pé níbo lé àwọn ọkùnrin tí ó tọ̀ ọ́ wálé alẹ́ yìí wà mú wọn jáde fún wa kí àwa kí ó lè mọ̀ wọ́n lọ́tí sì jáde tọ̀ wọ́n lọ lé ẹnu ọ̀nà ó sì sé ilẹ̀kùn lẹ́yìn rẹ̀ ó sì wí pé arákùnrin èmi bẹ̀ yín ẹ má ṣe ìwà búburú bẹ́ẹ̀ kíyèsí nísinsìnyí èmi ní ọmọbìnrin méjì tí kò tí ì mọ ọkùnrin èmi bẹ̀ yín ẹ jẹ́ kí n mú wọn jáde tọ̀ yín wá kẹ́yìn kí ó sì fi wọ́n ṣe bí ó ti tọ́ lójú yín ṣùgbọ́n àwọn ọkùnrin wọ̀nyí ṣáà ní kí ẹ má ṣe ní nǹkan nítorí náà ni wọ́n ṣàṣe sí abẹ́ òrùlé mi wọ́n sì wí pé bì sẹ́yìn wọ́n sì tún wí pé èyí yìí wá ṣe àtìpó ó tún fẹ́ ṣe onídàájọ́ ǹjẹ́ ìwọ lè a ó tilẹ̀ ṣe ní búburú jù wọ́n lọ wọ́n sì rọlù ọkùnrin náà àní lọ́ọ̀tì wọ́n sì súnmọ́ láti fọ́ ilẹ̀kùn ṣùgbọ́n àwọn ọkùnrin náà na ọwọ́ wọn wọ́n sì fa lọ́ọ̀tì mọ́ ọ̀dọ̀ sínú ilé wọ́n sì ti ilẹ̀kùn wọ́n sì bu ìfọ́jú lu àwọn ọkùnrin tó wà lé ẹnu ọ̀nà ilé náà àti èwe àti àgbà bẹ́ẹ̀ ni wọ́n dá wọn lé agara láti rí ẹnu ọ̀nà àwọn ọkùnrin náà sì wí fún lọ́ọ̀tì pé ìwọ ní ẹnìkan níyìn pẹ̀lú àna rẹ ọkùnrin àti àwọn ọmọ rẹ ọkùnrin àti àwọn ọmọ rẹ obìnrin àti ohunkóhun tí ìwọ ní ní ìlú mú jáde kúrò níhìn yìí nítorí àwọ̀ oòrùn ibí yìí nítorí tí igbe wọn di púpọ̀ níwájú olúwa olúwa sì rán wa láti run ún lọ́ọ̀tì sì jáde ó sì sọ fún àwọn àna rẹ̀ ọkùnrin tí wọ́n ń gbé àwọn ọmọbìnrin rẹ̀ ní ìyàwó ó sì wí pé ẹ dìde ẹ jáde kúrò níhìn yìí nítorí tí olúwa yóò run ìlú yìí ṣùgbọ́n ó dàbí ẹlẹ́tàn lójú àwọn àna rẹ̀ nígbà tí ọ̀yẹ̀ sì ń là nígbà náà ni àwọn áńgẹ́lì náà lé lọ́ọ̀tù ní ire wípé dìde mú aya rẹ àti àwọn ọmọbìnrin rẹ méjèèjì tí ó wà níhìn-ín kí wọ́n kí ó má bàa run nínú ìyà ẹ̀ṣẹ̀ ìlú yìí nígbà tí ó sì ń lọ́ra àwọn ọkùnrin náà nawọ́ mú un lé ọwọ́ àti ọwọ́ aya rẹ̀ àti ọwọ́ ọmọbìnrin rẹ̀ méjèèjì olúwa ṣàṣàánú fún un wọ́n sì mú un jáde wọ́n sì fi í sẹ́yìn odi ìlú náà ó sì ṣe nígbà tí wọ́n mú jáde sẹ́yìn odi tán lé ó wí pé sá àsálà fún ẹ̀mí rẹ má ṣe wo ẹ̀yìn bẹ́ẹ̀ ni kíwọ kí ó má ṣe dúró ní gbogbo pẹ̀tẹ́lẹ̀ sá àsálà lọ sí orí òkè kíwọ kí ó má bàa ṣègbé lọ́tì sì wí fún wọn pé bẹ́ẹ̀ kọ́ olúwa mi kíyèsí iná ọmọ ọ̀dọ̀ rẹ ti rí orí ọ̀fẹ́ gbà lé ojú rẹ ìwọ sì ti gbé àánú rẹ ga tí ìwọ sì ti fi hàn mí ní gbígba ẹ̀mí mi là ṣùgbọ́n èmi kì yóò lè sá lọ sí orí òkè kíbi kí o má bàa bá mi níbẹ̀ kí èmi kí o má bàa kú kíyèsí ná ìlú yìí súnmọ́ tòsí láti sá sí kékeré sì ni jọ̀ọ́ jẹ́ kí n sálà sí ibẹ̀ kékeré akọ́ ọkàn mi yóò sì yè òun sì wí fún un pé wò ó mo gbà fún ọ ní ti ohun kan yìí pẹ̀lú pé èmi kì yóò run ìlú yìí nítorí èyí tí ìwọ ti sọ yára sálà síbẹ̀ nítorí èmi kì yóò lè ṣe ohun kan títí ìwọ ò fi dé ibẹ̀ nítorí náà lè a ṣe pé orúkọ ìlú náà ní swari oòrùn là sórí ilẹ̀ nígbà tí lọ́ọ̀tì wọ ìlú swari nígbà náà ni olúwa rọ̀jò sulfuri òkúta iná àti iná láti ọ̀dọ̀ olúwa láti ọ̀run wá sí orí sódómù òun gòmórà ó sì run ìlú wọn nì àti gbogbo pẹ̀tẹ́lẹ̀ àti gbogbo àwọn ará ìlú wọn nì àti ohun tí ó wù jáde ní ilẹ̀ ṣùgbọ́n aya rẹ̀ bojú wo ẹ̀yìn lẹ́yìn rẹ̀ ó sì di ọ̀wọ́n ẹyọ̀ abrahamu sì dìde ní kùtùkùtù òwúrọ̀ ó sì lọ sí ibi tí ó gbé dúró níwájú olúwa ó sì wo ìhà sódómù òun gògóńrà àti ìhà gbogbo ilẹ̀ agbègbè wọn nì ó sì wò ó sì kíyèsí èéfín ilẹ̀ náà ru sókè bí èéfín ìléru ó sì ṣe nígbà tí ọlọ́run run ìlú agbègbè wọn nì ní ọlọ́run rántí ábúrámù ó sì rán lọ́ọ̀tì jáde kúrò láàrin ìparun náà nígbà tí ó run ìlú wọn nì nínú èyí tí lọ́ọ̀tì gbé ti jókòó lọ́ọ̀tì sì jáde kúrò ní swari ó sì ń gbé orí òkè àti àwọn ọmọbìnrin rẹ̀ méjèèjì pẹ̀lú rẹ̀ nítorí tí ó bẹ̀rù àti gbé ṣọ́árì ó sì ń gbé inú ihò òun àtàwọn ọmọbìnrin rẹ̀ méjèèjì èyí àkọ́bí sì wí fún àtẹ̀lé pé bàbá wa gbó kò sí ọkùnrin kan lé ayé mọ́ tí yóò wọlé tọ̀ ọ́ wá gẹ́gẹ́ bí ìṣe gbogbo ayé wá jẹ́ kí a mú bàbá wa mu ọtí wáìnì àwo sì sùn tí kí a lè ní irú ọmọ láti ọ̀dọ̀ bàbá wa wọ́n sì mú bàbá wọn mu ọtí wáìnì lé òru náà èyí àkọ́bí wọlé tọ̀ ọ́ ó sì sùn ti bàbá rẹ̀ òun kò sì mọ ìgbà tí ó dùbúlẹ̀ àti ìgbà tí ó dìde ó sì ṣe ní ijọ́ kejì ni ẹ̀gbọ́n wí fún àbúrò pé kíyèsí èmi sì ti bàbá mi lé òru àná jẹ́ kí a sì mú mu ọtí wáìnì lé òru yìí pẹ̀lú kí ìwọ kí ó lè wọlé kí o sì sùn tì í kí àwa kí ó lè ní irú ọmọ láti ọ̀dọ̀ bàbá wa wọ́n sì mú bàbá wọn mu ọtí wáìnì lé òru náà pẹ̀lú àbúrò sì dìde ó sì sùn tì í òun kò sì mọ ìgbà tí ó dùbúlẹ̀ àtìgbà tí ó dìde bẹ́ẹ̀ lẹ́ àwọn ọmọbìnrin lọ́ọ̀tì méjèèjì lóyún fún bàbá wọn ìyá àkọ́bí sì bí ọmọkùnrin kan ó sì pe orúkọ rẹ̀ ní móábù òun ni bàbá àwọn ará móábù títí di òní èyí àtẹ̀lé òun pẹ̀lú sì bí ọmọkùnrin kan ó sì pe orúkọ rẹ̀ ní ben-ami òun ni bàbá àwọn ọmọ ammoni títí di òní